ẹ ké hallelujah praise the lord ní orúkọ jésù jesus olúwa fẹ́ gba àwọn èèyàn níyànjú ọ̀rọ̀ rẹ. Lord, we want to admonish people your word. Àbẹ̀bẹ̀ kí o fún wọn ní òye kí ó lè yé wọn. We ask that you grant them understanding. Ní orúkọ Jésù Olúwa In the name of Jesus. Hallelujah. Praise the Lord. Arákùnrin àtàràbẹ̀ tó ń gbọ́ wa. Friends listening to us. A fẹ́ kó tẹ́tí ní wákàtí láti gbọ́ ọ̀rọ̀ ìgbìyànjú yìí. We want you to listen this hour. A fẹ́ mú ìgbìyànjú yìí wá láti ìwé àwọn ọba kìíní orí kẹrìndínlógún. we want to preach to you from the book of first kings chapter sixteen. a fẹ́ sọ nípa ọba kan tí a ń pè ní Ahabu. we want to talk about one king in the Bible called Ahab. ọba yìí ni ọba àwọn Israẹli nígbà náà. he was the king in Israel at that time. ní ọ̀sẹ̀ tó kọjá a sọ nípa ọba kan tá a pè ní Jeroboam. last week we spoke to you about one king called Jeroboam. a sì sọ pé Jeroboam ọba yìí ó dẹ́ṣẹ̀ sí Ọlọ́run lẹ́yìn tí Ọlọ́run gbéga tán. and we said how this king sinned against the Lord. nítorí pé ó lọ ya ère fún àwọn ọmọ Israẹli pé wọ́n má lọ sí Jerusalem mọ́. because he built an image unto the people of Israel that o, they should not go to Jerusalem anymore. ó máa kọ́ tún wá bẹ̀ sí ní máa sin ère màálù tó ń gbé kalẹ̀. he said they should come and be worshiping the image of calf that he established àwọn ọmọ Israẹli náà sì bẹ̀rẹ̀ sí lọ sí ère màálù náà. and the children of Israel started worshiping the image. eléyìí wá di ẹ̀ṣẹ̀ fún Jeroboamu. this became a sin unto Jeroboam. wàá pé kí n tí ọba kan máa ṣe irú rẹ̀ you'll be wondering why should a king do that. àti àtúnfihàn ní ẹsẹ̀ ní ẹsẹ̀ tá a kà ní orí ní ọ̀sẹ̀ tó kọjá náà. we read from that place last week. pé ọba yìí bẹ̀rẹ̀ sí ní ṣe ìwà òṣèlú ni that this king started playing politics. òun wá bóun ṣe máa dúró lórí yìí láéláé tí nǹkan kan ò ní yí ẹsẹ̀ òun ni. he was thinking of how he would be on the throne forever nítorí pé àwọn ọmọ Israẹli yapa kúrò lọ́ba lọ́wọ́ àwọn ọmọ Juda nígbà yìí ni. because the children of Israel rebelled against the house of Judah. wọ́n wọ́n náà wọn fẹ́ wà lábẹ́ ọmọ àwọn ọmọ Dávidi mọ́ ni. they did not want to be under the rulership of King David. ẹ̀yà mẹ́wàá nínú ẹ̀yà méjìlá Ísírẹ́lì ló yapa. ten tribes rebelled from the Àwọn, among all the tribes of Israel. wọ́n sì lọ fi Jeroboam ṣe ọba tiwọn. and Jeroboam was made their own king. ṣùgbọ́n mo rántí pé Jerusalem ní olórí ibẹ̀ ni tẹ́ḿpìlì Ọlọ́run wà ní ìgbà náà. and you will recollect that the temple of God was at Jerusalem. ibẹ̀ ni ọba tí ọba àwọn ọmọ Dávidi tó jọba ibẹ̀ ni wọ́n wà nígbà náà. and the king in Judah was there jèròyìnkò tó ń ti àwọn rò pé òun kò fẹ́ kí àwọn ọmọ Israẹli máa lọ sí Jerusalem yẹn mọ́ láti tún lọ máa sìn. He did not want the children of Israel, those ten tribes that rebel, to go to Jerusalem to worship the Lord. ó ní kí ọkàn wọn má tún lọ padà sí ọ̀dọ̀ àwọn ọmọ Dávidi mọ́. so that their heart will not go after the children of David. nítorí bẹ́ẹ̀ ó sáà ń wá bóun máa dúró lórí títí láéláé ni. he was looking for a way of remaining on the throne forever. ìgbà tó wá fẹ́ sọ nípa ti ọ̀gbẹ́ni kan tó jẹ lẹ́yìn ti Jeroboam yọ ọba kan tó jẹ lẹ́yìn ìgbà kan. we want to talk to you today about another king that reigned. ọba yìí là ń pè ní Ahabu. this king was called Ahab òun tiẹ̀ tó wá burú jáì. he was more wicked. ohun tí òun tiẹ̀ tó wá ṣe tó wá tún burú jùlọ. what he did was more terrible. lẹ́yìn tó ó sì tún ó sì ń sin gbogbo ère tí Jeroboam gbé kalẹ̀ yẹn o. he was still serving those images that Rehoboam built. ó ní kékeré tiẹ̀ nìyẹn ń tòun. he did worse than that. ó ní àfikún tó wá tún lọ mú e, èrè mìíràn tó tún pè ní èrè Baali kó tún gbé wá àárín ìlú. he brought another another idol called Baal. ní ní àwọn ọba kìíní orí kẹrìndínlógún yẹn. in first king chapter sixteen. láti ẹsẹ̀ kọkàndínlọ́gbọ̀n. from verse twenty-five. kọkàndínlọ́gbọ̀n. verse twenty-nine. ó àti lé ọdún kejìdínlógójì asa. and it had thirty and eight year of asa. ọba juda ní Ahabu ọmọ Omri. King of Judah began Ahab the son of Omri. Ó bẹ̀rẹ̀ sí jọba lórí Ísírẹ́lì. To reign over Israel. Ahabu ọmọ Omri sì jọba lórí Ísírẹ́lì ní Samaria. And Ahab the son of Omri reigned over Israel in Samaria. Ahabu ọmọ Omri sì ṣe búburú lí ojú Olúwa ju gbogbo àwọn tí ó wà níwájú rẹ̀. And Ahab the son of Omri did evil in the sight of the Lord above all that were before him. Ó sì ṣe bí ẹni pé ó ṣe ohun kékeré fún un. and it came to pass as if it had been a light thing. láti máa rìn nínú ẹ̀ṣẹ̀ Jeroboamu ọmọ Nebati. for him to walk in the sins of Jeroboam that's the son of Nebat. ó sì mú Jezebeli ọmọbìnrin Etbaali. that he took to wife Jezebel the daughter of Etbaal. ọba àwọn ará Sidoni lé aya. king of the Sidonians. ó sì lọ ó sì sin Baali ó sì bọ̀ ó sì bọ̀ ó sì bọ̀ and went and served Baal and worshipped him. ó sì tẹ́ pẹpẹ kan fún Baali nínú ilé Baali tí ó kọ́ ní Samaria. And he reared up an altar for Baal in the house of Baal which he had built in Samaria. Eabu sì ṣe ère òrìṣà kan. And Ahab made a grove. Ahab sì ṣe ó ṣe ju gbogbo àwọn ọba Israel tó wà ṣáájú rẹ̀ lọ. And Ahab did more to provoke the Lord. Láti mú kí Olúwa Ọlọ́run Israẹli bínú to provoke the Lord God of Israel to anger. ṣùgbọ́n nǹkan tí bẹ́ẹ̀lì sọ. you heard what the Bible said. kí ló mú kí àwọn ọ̀pọ̀lọpọ̀ bá wọn ibẹ̀ ní dẹ́ṣẹ̀ nígbà wọ̀nyẹn. you might be wondering what made these kings to be committing sin that time. nítorí kí ni wọ́n fẹ́ wọ́n wọ́n fẹ́ ti ara wọn nìkan ni. because they wanted their own way. wọ́n gbàgbé Ọlọ́run ni. they forgot the Lord. wọn ò fi inú dí wọn ò fi inú mímọ́ wọn ò fi inú tó ọkàn tó tó dúró ṣinṣin dúró tẹ̀lé Olúwa rárá. they were not serving the Lord with a right heart wọ́n kàn ń ṣe ojúsàájú bí ọkàn sí ọlọ́run pẹ̀lú ẹnu ni. they were just worshiping the lord with their lips. eléyìí ní eléyìí tá a pè ní abo ìgbà tó fẹ́yàwó tíyàwó rẹ̀ tún jẹ́ ọmọ baálì. this king ahab went ahead and married a, a, a wife from the daughters of baal níbo ìyàwó rẹ̀ sì mú òrìṣà ti rẹ̀ òun náà sì bẹ̀rẹ̀ sí ní sin òrìṣà tí ìyàwó rẹ̀ mú tẹ̀lé. and the wife brought her own idol and she he continued to worship the idol of the wife. ọ̀gbẹ́ni abu yìí náà kó tiẹ̀ wá tún ṣe púpọ̀ ó tún lọ dá àwọn wòlíì tiẹ̀ sílẹ̀. and this Ahab made his own prophets torí pé bíbélì sọ pé. because the bible said. nígbà táwọn èèyàn bá ṣàkókò níwájú ọlọ́run. when men forsook the way of God. wọ́n sì máa ń fẹ́ láti máa gbọ́ nǹkan tó dàbí láti inú ẹ̀mí wá. they still prefer to hear from the spirit. wọ́n sì máa ń fẹ́ láti sìn. They want to serve. Bọ́n wọn fẹ́ sìn lọ́nà tó lọ́wọ́ fi lélẹ̀. They don't want to worship God in the way the Lord has appointed. Wọ́n á lọ gbé ọ̀nà ẹ̀sìn tiwọn náà kalẹ̀. They establish their own way of worship. Láti sábà rí i pé àwọn náà máa ń sìn just to see that they took our worshiping. mo mọ fẹ́ kó mọ̀ pé ẹni tó bá ti ṣe irú nǹkan bẹ́ẹ̀. but I want you to know whosoever has done that. èṣù á sì tẹ́wọ́ gbà wọ́n. the devil will accept them. èṣù á sì lọ bá wọn gbé ère náà kalẹ̀ kó the devil will establish an idol for them to worship. tọ́ sọ pé àwọn náà fẹ́ máa gbọ́ oríṣiríṣi àfọ̀tẹ́lẹ̀. if they want to be listening to prophecies. èṣù náà sì mú àwọn àwọn aláfọ̀tẹ́lẹ̀ láti ọ̀dọ̀ èṣù wá fún wọn. the devil will give him prophets to prophesy to him. tó wọn ò fẹ́ gbọ́ ti ọlọ́run òdodo ti ọlọ́run ni. because don't want to hear the prophet the prophets of God. ẹjọ́ ò bá ti tẹ́tí gbọ́ òtí. itching ears. arákùnrin tó ń gbọ́ mi. friends listening. o lè sọ pé ìwàásù ìtọ́gbẹ́ni le jù. You may say this preaching is too hard. O ọ̀gbẹ́ni yìí ìwàásù tiẹ̀ le kokoko. You may say this preaching is too hard. Kò sọ pé wàá gbé wàá ó sọ fún ẹ kó lọ máa gbọ́ ti àwọn tó ń tó máa tẹ̀ jẹ́jẹ́ sọ fún ẹ. Ah you may say it, it will please you to go and listen to the one that is softer. Mo fẹ́ kó mọ̀ pé. I want you to know. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni Ahab ṣe lọ́jọ́ náà. That is what Ahab did. Ó mọ ohun àwọn wòlíì Ọlọ́run gan sọ. He knew what the prophets of the Lord were saying. Wọ́n kò fẹ́ gbọ́. But he didn't want to listen to that. Ó lọ gbé àwọn wòlíì tirẹ̀ kalẹ̀ he gathered his own prophets. wọ́n jẹ oúnjẹ lórí tábìlì ìyàwó rẹ̀. those who were eating on the table on the wife's table. wọ́n sì bá wọn àwọn jẹ́ wòlíì bẹ́ẹ̀lì òòṣà tó ń gbé kalẹ̀. they were prophets of Baal mo fẹ́ kó mọ̀ pé ìgbọ́n ọlọ́run ò kì fi ìjọ àwọn èèyàn tirẹ̀ sílẹ̀ láì ní wòlíì kan láàrin wọn. God does not leave his own church without a prophet. wòlíì tó ọlọ́run sì wà láàrin ilẹ̀ orí ilẹ̀ nígbà náà. The prophet of God was in the land. ó sì ń sọ fún ohun tọ́lọ́run fẹ́. and was warning them to show them what God wants. àwọn ọmọ ìṣù fẹ́ gbọ́ but the children of the devil will not want to listen. tí a tún wá kà nígbà tí ìgbẹ̀yìn ìgbẹ̀yìn máa dé fún ọba Ahabu yìí. we now want to read what when the end came to King Ahab. ohun tí bíbélì sọ pé ó ṣẹlẹ̀ nígbà náà. what the Bible recorded that happened to him. ní àwọn ọba orí kejìléníogún yẹn. in First King chapter eighteen. orí kejìléníogún. chapter twenty-two. láti ẹsẹ̀ ìkẹrin rẹ̀ ni mo ti fẹ́ kà fún ẹ. from verse four. a rí kà níbẹ̀ pé. we read there Ahab ọba ó gbìnú láti lọ ja ogun kan. Ahab planned to go and fight a war. Ó fẹ́ lọ ja ogun ní Ramoti Gileadi. He was going to war at Ramon Gilead. Ó sì wá ní kí ìkọba àwọn Júdà tó ti wá di ọ̀rẹ́ nígbà yẹn ó ní kó wá bá òun lọ jagun náà. He invited the king of king that was in Judah that time to come and fight alongside with him. Jehoshaphat ni ọba Júdà náà. The king of Judah was called Jehoshaphat. Ọba Júdà wá sọ pé òun yóò bá ọ lọ ní jẹ́ ká kọ́kọ́ béèrè lọ́wọ́ ọlọ́run. that king of Judah Jehoshaphat told him that they would like them to inquire about the uh, from the Lord. nítorí pé Jehoshaphat òun sì mọ ọlọ́run ni. because Jehoshaphat was still close to his God ó sì máa ó sì máa ó sì máa ń tẹ́tí gbọ́ ti ọlọ́run. he was still listening to the lord. bọ́ọ̀ ọ̀gbẹ́ni ahab yìí ti fi ọlọ́run sílẹ̀ nígbé tipẹ́tipẹ́. but ahab has forsaken the ways of God. ó ti ní àwọn wòlíì ti ara rẹ̀. he had got his own prophet. tán máa máa sọ ohun tó ń bá fẹ́ láti gbọ́ fún òun. those who will tell him what he wants to hear. bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ìwọ náà tó ń tẹ́tí gbọ́ báyìí. it's similar to people that are listening wọ́n right now. wọ́n lè ti wọ́n lè pinnu láti sọ pé ìṣọ́ọ̀ṣì You may wish to be attending the church that says what you want to hear. This made me remember one man that came amidst us one day. Ó rí i pé a ò pọ̀. He saw that we were not very many. Ní ọjọ́ yẹn náà pàpà ìyàwó rẹ̀ ló mú kó wá o. That date was the wife that invited him. Nígbà tí ó wá sáàrin wa tó gbọ́ wàásù tó gbọ́ wàásù tó sì lọ́jọ́ náà when he came and had the preaching he went back that day. nígbà tí àwa bá béèrè lọ́wọ́ ìyàwó rẹ̀ pé ǹjẹ́ o kí ló tí ẹ̀ tún wá mọ́. when we asked the wife later why they were not coming since then. ìyàwó rẹ̀ jẹ́wọ́ kò parọ́ the wife confessed and Lord told us sọ pé that the husband said pé irú ìjọ kékeré bẹ́ẹ̀ that that small congregation gbogbo nǹkan tí wọ́n bá ń sọ kóyún kéèyàn máa ṣe yẹn téèyàn ò bá ṣe èèyàn nílè ló láàrin wọn. that what they preach to you to if you don't do them you can't stay among them. nítorí pé wọ́n ti wọ́n mọ̀ṣe kéré tó yẹn ojú ojú wọn máa tóra wọn ni. because since they are a small congregation they will know almost everyone ẹni tó bá lè ṣe ìmẹ́lẹ́ ò ní lè dúró láàrin wọn. and somebody who is lazy will not be able to stay among them. ẹni tó bá ń ṣe ojú mi tó lé ojú mi tó de ẹlẹ́sẹ̀ kan lé ẹlẹ́sẹ̀ kan de kò ní lè dúró sáàrin wọn. someone that is not steadfast in his ways will not be able to stay among them. mo ní lóòótọ́ ni. I said that is true. ohun tí Jésù gbé kalẹ̀ kì í ṣe ẹlẹ́sẹ̀ kan lẹ́sẹ̀ kan di. I said what Jesus Christ wants from us is steadfastness. hallelujah praise the Lord. ìwọ tó ń gbọ́ mi sẹ́ ìwọ náà lè kàn wá ìjọ làbàtà kan lọ́jọ́ lọ́darapọ̀ mọ́ wọn. you listening to me you may just look for one big church ibi, and just join them. ibi tó jẹ́ pé ọ̀rọ̀ oníwàásù tiẹ̀ kì í dé ọ̀dọ̀ rẹ ń tì rẹ. where even what is being preached does not reach you. ibi tó jẹ́ pé oníwàásù yẹn pàpà ó máa yọ rẹ̀ sọ ni kó má ba mú owó oúnjẹ rẹ̀ kúrò lẹ́nu rẹ̀. where where the preacher himself will be saying this thing mildly so that the offering will not diminish. ibi tó yẹ pé oníwàásù máa ń fẹ́ káwọn èèyàn jàǹkànjàǹkàn máa dáwó where the preacher will want big people to come and contribute. nítorí pé owó owó ló ń wá kì í ṣe ọ̀rọ̀ Ọlọ́run ló fẹ́ ló fẹ́ sọ fún wọn. because it is their money is is looking for not to give them the word of God. ìgbàlà kan ló ń fẹ́ fún wọn ó kàn fẹ́ gba owó ọwọ́ wọn ni. it's not to give them salvation but they wants their money. ìwọ ni kò wá mọ ohun tó o fẹ́ ṣe. it's you now that will decide what you want to do. ṣé ìjọba Ọlọ́run ló fẹ́ lọ ni. it is the kingdom of God you want to go. àbò kàn fẹ́ máa tẹ́ra rẹ lọ́rùn láyé yìí sẹ́. or you want to please yourself arákùnrin arábìnrin. men and women. Jésù sọ pé ọ̀nà tó ó ọ̀rọ̀ náà tó lọ sí ìjọba ọlọ́run. the bible said it is the narrow way that leads to the kingdom of God. àwọn díẹ̀ ni wọ́n sì rí wọ́n sì ń tọ̀. only a few that found it. àwọn ọ̀nà gbòòrò yẹn tí wọ́n rò pé ìjọ ńláńlá yẹn sẹ́. it is the wide way that you think those that those big religions are. bíbélì sọ pé ìgbà ọ̀nà tó ọ̀nà gbòòrò yẹn inú ìparun ló lọ. the bible recorded that all those wide roads lead to destruction. ibi tí èèyàn lè sápamọ́ tí wọ́n ní rí ẹ ibẹ̀ ló fẹ́ lọ. where you can hide and nobody will see what you are doing. kókò máa wà láàárín àwọn èrò tí ẹnìkankan ò ní mọ̀ bóyá o wà bó you just be among the crowd nobody knows what you are doing. ibẹ̀ yẹn ni wọ́n fẹ́ lọ bí àbí. that's the place you want to go. ó dàbọ̀ tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ló fẹ́ lọ o. if that's the place where you want to go. gbọ́n mo fẹ́ kó mọ̀ pé ọ̀nà gbòòrò yẹn inú ìparun ló lọ. but I want you to know for starting that that wide road leads to destruction. ibi tó ti máa máa ṣàgbére tí ọ̀rọ̀ oníwàásù tẹ̀ ń dé tì rẹ̀ láti bá ẹ wí. the wide road is where people can fornicate and whatever the preacher is saying does not affect them. torí pé oníwàásù gan ṣe. because the preacher himself may be indulged therein. àbí àbí torí pé reverend wọn gan náà ṣe bẹ́ẹ̀. because even the preacher may be indulged therein. mo wàásù níbì kan lọ́jọ́ kan. I was preaching one day in one place. mo sọ fún ọ̀gbẹ́ni náà pé sìgá mímu yẹn ò dára. I told one man that smoking is not good. ó ní reverend àwọn náà ń mu sìgá kẹ́ he told me that even their reverend even smoke too. ó ní díẹ̀ tó ń fi mú nìyẹn. he said that's why he smoke smoking. arákùnrin àtàrábìnrin. men and women. tó bá jẹ́ ibi tó o ti máa rí àwọn ẹlẹ́ṣẹ̀ bẹ́ẹ̀ ló fẹ́ máa lọ dàbọ̀. if it is if it is where you want to be seeing people like that to copy in sinful ways then it's left to you. mo fẹ́ kó mọ̀ pé Jésù sọ pé ọ̀nà tòró ló lọ sí ìjọba Ọlọ́run sẹ́. but I want you to know that Jesus Christ said that it's very narrow way that leads to the kingdom of God. ó àwọn díẹ̀ ni wọ́n sì rí wọ́n sì ń tọ ọ̀nà náà. and a few be there that find it. àní Jésù fẹ́ràn rẹ ó fẹ́ kó ronúpìwàdà báyìí. Jesus loves you and he wants you to repent. ronúpìwàdà kò sì kúrò nínú ẹ̀ṣẹ̀ sẹ́. you should repent and leave sin. kò sì wá ké pé Jésù kò máa gbé inú rẹ sẹ́. and call on Jesus Christ who has been living you. a láti tún ènìyàn bí ni. you must be born again. a láti tún ẹbí kó tó lè dé ìjọba Ọlọ́run. you must be born again before you can get enter the kingdom of God. Ẹ̀mí mọ́ Ọlọ́run Holy Spirit must be living in you sọ ní di àtúnbíṣẹ́. It is the Holy Spirit that makes you a new creature. Jésù Kristi sì fẹ́ràn rẹ̀ ó sì fẹ́ kó wá máa bọ̀. Jesus Christ loves you and he wants you to come. Jésù fẹ́ kó wá di àtúnbí náà. He wants you to be born again today. Hallelujah. Praise the Lord. Rahab ọba ìbàjẹ́ ń sọ tẹ́lẹ̀ sẹ́. Rahab the king as we are saying. Rahab ọba yìí sá ní kí ó ní ó ní kò burú Jehoṣafati ní kí a pe àwọn ká bá Ọlọ́run sọ̀rọ̀ ó ní kò burú já bá Ọlọ́run sọ̀rọ̀. Jehoshaphat the king of Judah whom Ahab had invited to come and fight alongside with him requested that they should inquire from the Lord. ní ẹsẹ̀ ìkẹrin rẹ̀ jáka fúnkẹ́tẹ̀lẹ́ rẹ̀ gbọ́. in verse four. Ahab ló sọ̀rọ̀ yìí ní ó sì wí fún Jehoshaphat pé. and Ahab came. orí kejìléní ogún. And he said unto Jehoshaphat. Ìwọ ó abá mi lọ sí ogun Ramoti Gileadi bí. Will thou go with me to battle to Ramon Gilead? Jehoshaphat sì wí fún ọba Ísírẹ́lì pé. And Jehoshaphat said to the king of Israel. Èmi bí ìwọ ènìyàn mi bí ènìyàn rẹ, ẹṣin mi bí ẹṣin rẹ. I am I, I am as thou art and my people as thy people. Jehoshaphat sì wí fún ọba Ísírẹ́lì pé. And Jehoshaphat said unto the king of Israel. Mo bẹ̀ ọ́ béèrè ọ̀rọ̀ Olúwa lé òní yìí inquire I pray thee at the word of the Lord today. nígbà náà ni ọba Israẹli kó àwọn wòlíì jọ. Then the king of Israel gathered the prophets together. mo fẹ́ kó mọ̀ pé àwọn wòlíì ti ènìyàn. Those are his own prophets. àwọn wòlíì tó yẹ pé òun ló ń bọ́ wọn nìyẹn o it's no prophet that he was the one feeding them. àwọn olùsọ pé wọ́n bá ìyàwó rẹ̀ jẹ wọ́n bá ìyàwó rẹ̀ mu lórí tábìlì ìyàwó rẹ̀. the prophet that his wives were feeding. nítorí kí ni ẹni tó bá wòlíì tí yóò jẹ́ pé ọba ló ń bọ̀ ǹjẹ́ kò ní í sọ ọ̀rọ̀ rere fún bí. you can a prophet that is being fed by the king will say something that is the kings want to hear. ó náà ni ọba israẹli kó àwọn wòlíì jọ bíi irinwó ènìyàn ọkùnrin. then the king of israel gathered the prophets together about four hundred men. ó sì wí fún wọn pé. and said unto them. kí èmi kí wàá lọ sí Ramot Gileadi lọ shall I go against Ramot Gilead to battle. tàbí kí èmi kí ó jọ̀wọ́ rẹ̀. or shall I forbear. wọ́n sì wí pé gòkè lọ. and they said go up. nítorí tí olúwa yóò fi lé ọba lọ́wọ́. for the Lord shall deliver it to the hand of the king hallelujah praise God ní ẹsẹ̀ ìkeje in verse seven Joshua sì wí pé and Joshua said kò sí wòlíì olúwa kan níyì pẹ̀lú ni. is there not here a prophet of the Lord besides. tí àwa ìbábè lọ́wọ́ rẹ̀. that we might inquire of him. hallelujah. praise the Lord. Jehoshaphat tó bá mọ̀ pé àwọn ilé òkè ṣe wòlíì Ọlọ́run. Jehoshaphat recognized that these are not the prophets of the Lord. ó ti rí wọn pé wọn rán gbàṣọ wọ aṣọ ọba ni wọ́n gbé wọ̀ yìí. he knew that this one were under the king. bó ṣe rí wọn yóò ti mọ̀ pé àwọn ẹlẹ́tàn jẹ̀rẹ̀ àwọn eléyìí. when he saw them they knew that these were deceivers. wọn náà tó ń tẹ́tí gbọ́ wọn náà tẹ́tí gbọ́ ilé ìwà ń ètò jẹ́ òtítọ́ yàtọ̀ sí ètò jẹ́ èké. you listen to this you know that which is the truth and which, which is the truth. torí pé Jésù Kristi fẹ́ kó láti kó gbọ́ òtítọ́. because Jesus Christ wants you to open your ears and hear the truth. pé òtítọ́ ni pé kò sí ọ̀nà mìíràn tó lè gbàdé ìjọba Ọlọ́run sẹ́. the truth is that there is no other way you can enter the kingdom of God. Jésù Kristi. except by Jesus Christ. àwọn àwọn oníwàásù mi lè máa fẹnu sọ kó máa sọ pé kó máa gbìyànjú lẹ́sìn tirẹ̀ some other preachers may say you can try your own religion. mo fẹ́ kó mọ̀ pé wọ́n ẹ̀jẹ̀ ní sẹ́. I want you to know that Jesus they are deceiving you. Jésù sọ pé èmi ni ọ̀nà. Jesus Christ said I the òtítọ́ àti ìyè. the truth and the life. kò sí ẹnikẹ́ni tó lè dí ọ̀dọ̀ bàbá no one can come to the father. bí kò ṣe nípasẹ̀ mi. except through me. jésù mọ ohun tó ń sọ ni. jesus christ know what he was saying. ta ló lè mọ ọ̀nà tá a lè gbà dé ọ̀run bí kò ṣe ẹni tó tọ̀run sọ̀kalẹ̀ wá. who can know the way to get to heaven except somebody that came down from heaven. bíbélì sọ pé kò sẹ́ni tó ti tọ̀run sọ̀kalẹ̀ wá bí kò ṣe pé jésù kristo ti kala rẹ̀ wá láti ọ̀run. the bible says no one had come down from heaven except jesus christ himself that came. jésù nìkan ṣe olóyè tọ̀run sọ̀kalẹ̀ jesus christ is the only one that has come from heaven. ó sì tún ti back to heaven sí ìwọ náà tó ń gbọ́ wa yìí. and as commissioned us to pé òun ní kọjú ní ọ̀nà ṣẹ́ dé ìjọba ọlọ́run. to declare to you that he is the way to heaven. jésù ni ọlọ́run tó gbé ẹran ara ènìyàn wọ ni. jesus christ god the human flesh. a sì kọ́ nù ìwé iṣẹ́ àwọn apostole orí kẹrin sẹ́. it was reading the book of acts chapter four. ẹsẹ̀ ìkejìlá rẹ̀. chapter twelve. pé kò sí ìgbàlà nínú ẹlòmíràn. that there is no salvation in another. pé kò sí orúkọ mìíràn ní abẹ́ ọ̀run. for there is no other name given up among men. tí a fi fún àwọn ènìyàn láti fi rí ìgbàlà. given among men. kí kò to be saved. Accept Jesus Christ. Praise the Lord. o láti gba ilé ìgbàlá kan tó lè ní ìgbàlá sẹ́. You must believe this before you can have salvation. As we are saying. Àwọn tó bá jẹ́ ti Ọlọ́run máa ń mọ ọ̀rọ̀ Ọlọ́run yàtọ̀. Those that are of the Lord they know the word of the Lord. wọ́n ní àwọn tí wọn ò bá fẹ́ gbóhun tá à ń sọ ìwọ̀n ò kì í ṣe ti Ọlọ́run ni. those that don't want to hear these things they are not of God. nígbà tí Jehoshaphat Jehoshaphat ọba rí àwọn wòlíì èké wọ̀nyí sẹ́. when Jehoshaphat saw these false prophets. ó mọ̀ pé wòlíì kọ́ làwọn lè yí. he knew that these were not the prophets of God. gbogbo wọn sọ pé kí ọba lọ sójú ogun yìí. because all of them were saying that the king should go and fight. òun ní ṣé a ò ní wòlíì ọba Ọlọ́run kankan bíi ni. but Jehoshaphat asked Ahab didn't he have another king another prophet of the Lord. ìyàwó wa sọ pé ọgbẹ́ni kan wà sọ pé èpè ló máa ń ṣe fún mi nígbà gbogbo. and he have said that there was there still one but that one did not like him. hallelujah praise God. ní ẹsẹ̀ ìkẹjọ rẹ̀. in verse eight. ọba Israẹli sì wí fún Jehoshaphat pé. and the king of Israel said unto Jehoshaphat. ọkùnrin kan Mikaya ọmọ Imla síbi ń bẹ síbẹ̀. there is yet one man Makai, the son of Imla. lọ́dọ̀ ẹni tí àwa ìbá béèrè lọ́wọ́ olúwa. by whom we may inquire of the Lord. ṣùgbọ́n èmi kórìíra rẹ̀. but I hate him. nítorí kì í sọ àsọtẹ́lẹ̀ ire sí mi. but it does not prophesy good concerning me. bí kò ṣe ibi. but evil. hallelujah. praise God. bíbélì sọ pé. the bible says. kò sí ìsinmi tàbí àlàáfíà kankan fún ènìyàn búburú. bible says there is no rest for the wicked says my lord. bẹ́ẹ̀ ni báwo ni ẹni tó ń jẹ búburú ẹni tó ti lọ abọ̀ṣà ṣe máa máa rí èrè gbà látọ̀dọ̀ Ọlọ́run rárá. How can someone that has gone after idols receive anything good from the Lord? Báwo ló ṣe fẹ́ kí wòlíì máa sọ ọ̀rọ̀ rere fóun rárá? How can he expect the prophet of the Lord to tell him that which is good? Nígbà tó ń bọ̀ ṣà. When he started worshiping idols. Jíjẹ́ tó fi sọ pé òun kórìíra ẹni tó ń sọ òṣìṣọ́ fóun nìyẹn. That is why he, Ahab declared that he hated Ahab my mo fẹ́ kó mọ̀ pé òtítọ́ korò lóòótọ́. men and women I want to tell you that truth is bitter. bẹ́ẹ̀ gẹ́gẹ́ là ń sọ òtítọ́ fún ẹ so likewise we are declaring the truth unto you. pé Jésù ni òtítọ́. that Jesus Christ is truth. Jésù yìí ni ọ̀nà. Jesus Christ is the way. tó o lè gbà bọ́ kúrò ní ìbínú Ọlọ́run tó ń bọ̀. to escape from the wrath of God to come. òun náà sì ni ọ̀nà tó o lè fi ní ìsinmi láyé ìpapà. is the only way that you may have peace on this earth. má rò pé Jésù wà fún ẹni tó bá kú nìkan o àní láyé ìlú ti gbádùn Jésù. It is in don't just think that it's only Jesus Christ for the people that have died it's in this world that you will know Jesus Christ your Lord and Savior. látàyè ìsẹ́ni Jésù máa máa fún ẹ ní ìfọ̀kànbalẹ̀. and in this world that he will give you peace and rest of mind. látàyè Jésù yóò ti máa fún ẹ lóhun tó o bá nílò. it is here he will provide for you all that you need. yóò sì máa ràn ẹ́ lọ́wọ́ látàyè ìlọ. and he be helping you. a tún ẹ ó tún á ẹ ní ìlérí ìjọba Ọlọ́run. and he give you the promise of eternal life. eléyìí wàá ju ohun gbogbo tó o ti ń lépa bí. this is more than what you been still searching for. bíbélì sọ pé kí ni ọ̀rọ̀ èrè kí ló wà nú ènìyàn. bible say what shall it profit a man. tó he shall gain the whole world and forbid the slaughter of a soul soul in men and women Jesus loves you. Jesus Christ is the only way. as we were saying. ọ̀gbẹ́ni Mikaya yà sí lọ pé wá. so they sent for Mikaya pé wòlíì yìí kó wá sọ tí òun bá rí láti ọ̀dọ̀ Ọlọ́run. that this prophet of God should come and say tell them what the Lord has sent him. a sì wá Mikaya sì wá dé. And Micaiah came. Micaiah sì sọ òtítọ́ fún wọn sẹ́. And Micaiah told them the truth. Ó sọ fún wọn pé. And he said. Ọlọ́run tìkára ló ló máa ló ló ló dìde ló gbé ló pe àwọn àgbìmọ̀. That was God himself that rose up. Ló sì sọ pé ta ló máa lọ tán Ahab ọba láti lọ ṣubú níye ní Ramon yìí. And and asked who will deceive Micaiah to go and fall in, on Ramon Gilead. Ó sì wá fi hàn wọ́n pé. And he showed to them. Pé àníṣe that pé ọlọ́run rán ẹ̀mí èṣù tó máa ma sọ èké sínú àwọn wòlíì ọba yìí ni. that one light spirit came and was upon the pro first prophet of Ahab. ní ẹsẹ̀ ìkẹtàléníogún rẹ̀. in verse twenty-seven. eléyìí ni Mikaya ń sọ. verse twenty-three. ó ní ǹjẹ́ nísinsìnyí kíyèsí now therefore behold. olúwa ti fi ẹ̀mí èké sí ẹnu gbogbo àwọn wòólì rẹ wọ̀nyí. the lord has put a lying spirit in the mouth of all these thy prophets. olúwa ti sọ ibi sí ọ. and the lord has spoken evil concerning thee. wọ́n wo nǹkan tó máa ń ṣẹlẹ̀ lóòótọ́. this is exactly what happened. nígbà tí òtítọ́ bá ta bá sọ òtítọ́. when we tell the truth. àmọ́ àwọn àwọn ẹlẹ́ṣẹ̀ máa ń gbógun ti olóòtítọ́. and the wicked they they fight with the righteous. ní ẹsẹ̀ kẹrìnlélógún rẹ̀ in verse twenty-four. nígbà náà ni Sedekaya ọmọ Kenana. but Sedekaya the son of Chenana. ó súnmọ́ ó sì lu Mekaya lé ẹ̀rẹ̀kẹ́. went near smote Mekaya on the cheek. ó sì wí pé ọ̀nà wo lé ẹ̀mí Olúwa gbà lọ kúrò lọ́dọ̀ mi. and said which way went the spirit of the Lord from me. láti lọ bá ọ̀wọ̀ sọ̀rọ̀. to speak unto thee. sori pé bẹ́ẹ̀ ni. jàtúwà lọ ka ẹsẹ̀ ẹsẹ̀ kẹrìnlélógún rẹ̀. we read verse twenty-four. àti ẹsẹ̀ kẹrìndínlọ́gbọ̀n and verse twenty-six. ọba israẹli sì wí pé ẹsẹ̀ kẹrìndínlọ́gbọ̀n. verse twenty-six. ọba israẹli sì wí pé. and the king of Israel said. mú Mikaya. take Micaiah. kí ẹ sì mú padà sọ́dọ̀ Amoni olórí ìlú. and carry him back unto Amon the governor. àti sọ́dọ̀ Joash ọmọọba. and to Joash the king. son. kí ẹ sì wí pé báyìí lọ́ba wí and say thus says the king. ẹ fi eléyìí sínú túbú. put this fellow in prison. kẹ́sì fi oúnjẹ ìpọ́njú àti omi ìpọ́njú bọ́. and feed him with bread of affliction and with water of affliction. tí èmi yóò fi padà bọ̀ lé àlàáfíà. until I come in peace. arákùnrin àtàlábìnrin men and women. mo fẹ́ kó mọ̀ pé ọba yóò padà bọ̀ lálàáfíà o. I want you to know that this king did not come back in peace. ó kú sínú ogun náà. he died during the war. lọ gbogbo orí kejìlélógún yẹn wá ká rẹ. you read the whole of chapter twenty-two it will tell you there. arákùnrin àtàlábìnrin sẹ́. friend friends. òtítọ́ ni pé it is true. Jésù Kristi ni ọ̀nà. that Jesus Christ is the way. Jésù Kristi tún àwọn òtí àwọn olótìtọ́ tó sì tún rán lórí ilẹ̀ iṣẹ́. and Jesus Christ has people that has the truth. bẹ́ẹ̀ gẹ́gẹ́ ní àwọn wòlíì náà wá o the false prophets are are lied to. tó yẹ pé ẹ̀sìn ara wọn ni wọ́n ń sìn. those that worship their own religion. tó yẹ pé ikùn ara wọn ni wọ́n ń bọ́. those that worship their belly. mo fẹ́ kó mọ̀ pé. I want you to know. wọ́n lè máa tàn ẹ́ jẹ kó máa sọ pé ẹ̀sìn rẹ̀ lè gbà ẹ́ là. they may be deceiving that their your religion can save you. ìgbọ́ gba òtítọ́ tá à sọ fún ẹ̀yin gbọ́sẹ́. but receive the truth. Jésù ní kọ́ṣọ́ ní ọ̀nà. Jesus Christ the only way. òun sì ní àti òtítọ́. the truth and the lie. orí kò sẹ́ni tó lè dé ọ̀rọ̀ he said there is no one can come to the Father. don't let any false prophets deceive you. má jẹ́ kí ẹ̀sìn asọ́tàn ẹ jẹ. don't let false religion deceive you. wá tẹ̀lé Jésù Kristi lénìí. come and follow Jesus Christ today. wá gba ìgbàlà lọ́fẹ̀ẹ́ come and receive salvation free. Jésù nìkan ṣó ní ìgbàlà ènìyàn. Jesus Christ is the only salvation of man. ọ̀nà yóò sá ìjọba Ọlọ́run nìyẹn. is the only way we can reach the kingdom of God. ǹjẹ́ o fẹ́ gba Jésù ẹgbẹ́ olúwa tó do you want to accept Jesus Christ as your Lord and Saviour. afẹ́kùn tẹ́ gbàdúrà fún ẹ. want you to bow down and pray for you. pọ̀ lórí ayé ló want to reach that first prophet in the world. nínú ọ̀pọ̀lọpọ̀ ẹ̀sìn ńlá mìíràn pàpà. there are many big religions. wọ́n ti wọ́n máa ń yan olùkọ́ni tó máa sọ ohun táwọn bá fẹ́ gbọ́ fún wọn. they appoint people that will tell them what they want to hear sọ̀rọ̀ lóòótọ́. because they have itching here to hear the truth. ṣùgbọ́n ò ní fẹ́ gbọ́ ètò bá jẹ́ òtítọ́ látọ̀dọ̀ Ọlọ́run. but they will not listen to the truth from the Lord. nítorí ò fẹ́ kúrò nínú ẹ̀ṣẹ̀ wọn ò fẹ́ ronúpọ̀ àdá kúrò nínú ìmú ìmútípara àti àgbèrè wọn ni. because they don't want to live sin they want to continue fornication and drunkenness. wọ́n sì fẹ́ máa ṣe àgbẹ̀bàbẹ̀tẹ́lẹ̀ wọn yẹn ni. they want to be taking their bride. wọ́n sì fẹ́ máa ṣe ìgbéraga yẹn ni. they want to be proud. ṣùgbọ́n tí wọ́n bá pẹ̀lú àwọn tó fẹ́ ronúpọ̀ àdá. But if you want to become one of, one of those who want to repent, Father, let's pray for you. The name of the Lord Jesus. Lord, we pray for this one Grant, give them the ẹ̀mí ìrònúpìwàdà spirit of repentance kọ́ lè ronúpìwàdà lẹ́ni that they will repent kọ́ má ṣe dẹ́ṣẹ̀ mọ́ that lè wá sọ̀dọ̀ Jésù Kristi and come to Jesus Christ gbọ́ àwọn ẹlẹ́ àwọn wòlíì èké mọ́ and they will not listen to false prophets lè wá máa ka bíbélì tìkára wọn and they can read the Bible themselves kọ́ lè rí ìgbàlà tá à ń wí iṣẹ́ they can get salvation themselves lórúkọ Jésù Kristi lọ́wọ́ in the name of amen afẹ́kọ̀ọ́ sí wa. write to Evangelist Julius Ade Gospel Distribution Ministry If you have access to the internet, our web address is www.gospeldistribution.org. You have to spell that one out gospeldistribution.org. Gospel distribution is one word www.gospeldistribution.org and you can send us email on the internet our web our email address is webmaster at gospeldistribution.org webmaster at gospeldistribution.org. And you can also read all our literature on the internet freely. God bless you and see you, we we'll see you again next time. In Jesus' name.